العالمين على فضله وإحسانه كتب على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح أن يغفر له أن يغفر له ويرحمه مهما بلغت ذنوبه وعظمت عيوبه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له يفرح بتوبة عبده وهو غني عنه وعبده يعرض عنه وهو فقير إليه وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم كان يتوب إلى ربه ويستغفره في اليوم أكثر من سبعين مرة وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد أيها الناس اتقوا ربكم وتوبوا إليه من ذنوبكم ولا تقنطوا من رحمته مهما بلغت ذنوبكم فإنه يغفر الذنوب جميعا لمن تاب منها كما روى أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك ما كان منك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة رواه الترمذي وقال حديث حسن صحيح وقد, وقد تضمن هذا الحديث أمورا ثلاثة تحصل بها المغفرة الأمر الأول الدعاء مع الرجاء وهو في قوله إنك ما دعوتني ورجوتني غفرت لك ما كان منك ولا أبالي ففيه أنه لا بد من الجمع بين الدعاء ورجاء الإجابة فلو دعا بدون رجاء لم يستجب له لأن ذلك قنوط من رحمة الله والقنوط من رحمة الله ضلال كما قال تعالى ومن يقن ومن يقنط من رحمة ربه إلا الضالون وإن, وإن رجا بدون دعاء لم ينفع لم ينفع هذا الرجاء لأنه لم يفعل السبب السبب الذي يحصل به المطلوب والله تعالى قد ربط الأمور بأسباب لا بد من فعلها ومن تركها كان عاجزا مهلا عاجزا مهملا كما قال النبي صلى الله عليه وسلم والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله الأمان وفي قوله تبارك وتعالى غفرت لك ما كان منك ولا أبالي بيان سعة مغفرة الله وأنه مهما كثرت ذنوب العبد فإن الله يغفرها يغفرها له ولا يتعاظم كثرتها ولا يتعاظم كثرتها لأنه سبحانه وتعالى لا يتعاظم شيء ما دام العبد قد أتى بسبب المغفرة أما من يكثر من الذنوب ويترك التوبة اعتمادا على سعة نصرة الله وعفوه فإنه خاسر لأنه أمن مكر الله والله تعالى يقول أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون ومكر الله سبحانه هو استدراجه للعاصي ثم أخذه بالعقوبة على ذرة وقفلة قال الحصر البصري رحمه الله تعالى المؤمن يعمل بالطاعات وهو مشفق وجل خائف والفاجر يعمل بالمعاصي وهو آمن الأمر الثاني أي من الأمور التي تحصل بها المغفرة ما تضمنه هذا الحديث وهو بيان أن الاستغفار وهو طلب المغفرة لا يبقي من الذنوب شيئا بل يمحوها ولو كبر حجمها وبلغ ارتفاعها الإعنان وهو السحاب فإن الله يغفرها وقد أمر الله بالاستغفار في مواضع من كتابه ومدح أهله ووعدهم بمغفرة ذنوبهم وتكفير خطاياهم ولا بد مع الاستغفار من عدم الإصرار على الذنب بمعنى أن المستغفر يترك الذنوب المستغفر منها فإن لم يتركها لم ينفع الاستغفار لأنه حينئذ يكون استغفارا باللسان فقط والله تعالى يقول والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون الشاهد قوله تعالى ولا يصروا والانتصار ساعات يرجى قبولها فيها أكثر من غيرها كأدبار الصلوات ووقت الأسحار قال تعالى والمستغفرين بالأسحار وقال تعالى وبالأسحار هم يستغفرون وأفضل أنواع الاستغفار أن يبدأ العبد بالثناء الله عز وجل ثم يثني بالاعتراف بذنبه ثم يسأل الله المغفرة كما ثبت في الصحيح عن شداد بن أوس أن النبي صلى الله تعالى عليه وسلم قال سيد الاستغفار أن يقول العبد اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت وينبغي, وينبغي الاكثار من الاستغفار اقتداء بالنبي صلى الله تعالى عليه وسلم ففي صحيح البخاري عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من سبعين مرة وينبغي أن يقرن الاستغفار بالتوبة فيقول أستغفر الله وأتوب إليه كما في هذا الحديث وكما في قوله تعالى واستغفروا ربكم ثم توبوا إليه وذلك ليجمع بين الاستغفار باللسان والإقلاع عن الذنب بالقلب والجوارح وهذا معناه عدم الإصرار على الذنب الأمر الثالث مما نذكره أو نذكر نذكره فيما يحصل به المغفرة تحصل به المغفرة ما تضمنه هذا الحديث أيضا أن التوحيد هو الشرط الأعظم بل هو الأساس في الذنوب فمن فقده فقد فقد المغفرة قال تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال تعالى إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار في هذا الحديث يقول الله تعالى يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة وقراب الأرض بدم القاف ملئها أو ما يقارب ملئها دل الحديث على أن الموحد ترجى له المغفرة ولو كثرت ذنوبه فإن, فإن ما معه من التوحيد ما يكفر ما يكفر الله به الذنوب مهما عظمت ومهما كثرت وهذا مقيد بمشيئة الله عز وجل كما قال تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ففيه فضل التوحيد وبيان ما يكفر من الذنوب وأن من لقي الله به ومات عليه فإنه ترجى له المغفرة وفيه تهذير من الشرك لأنه لا يغفر لصاحبه ولو أتعب نفسه بالعمل ولسانه بالاستغفار ولو أنفق جميع ما في الدنيا فلا يقبل منه ولا يغفر له ما دام على الشرك ولكن ما هو الشرك الذي هذا خطره كثير من المنتصبين للإسلام كثير من المنتصبين إلى الإسلام يظنون أن الشرك يقتصر على عبادة الأصنام التي كان أهل الجاهلية يعبدونها ويفعلونها مثل اللات عند العرب والعزى ومنات وما عندنا في هذه البلاد في بلاد يوروبا وأما عبادة القبور والاستغاثة بالأموات وجعل تدبير الكون بيد أشخاص ودعائهم من دون الله تعالى وطلب المدد من, من, من الناس أو من الخلق أن ذلك ليس بشرك إن في مفهومهم هؤلاء وكأن الشرك أمر إصلاحي يتغير ما عرف إلى ما عرف إلى عرف وما دروا أن أول شرك حدث في العالم هو هذا الذي يقولون إنه ليس بشرك وإنما هو توصل للصالحين على حد صالحهم فقد كان الشرك الذي في قوم نوح عليه السلام هو الغلو في الصالحين والتوصل بالأموات ولما دعاهم نوح عليه السلام إلى تركه وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد روى البخاري عن ابن عباس أن هذه أسماء رجال صالحين في قوم نوح في قوم نوح ماتوا فعبدوهم من دون الله نسأل الله عز وجل أن يرزقنا البصيرة في ديننا ومعرفة الحق والعمل به أقول قولي هذا واستغفر الله تعالى لي ولكم àti ọpẹ́ fún Ọlọ́run bá wa àtọrọ àlékún káàdì gẹfà níbà Muhammad sallallahu ta'ala alayhi wa Ọlọ́run wa tí ọlá rẹ̀ pọ̀ púpọ̀ tí ló ń kà ọba tó ṣe pé kà ní mo jẹ́rìí pé ọ̀kan ni Ọlọ́run wa náà ọba tí ó pè wá àwa àforíjì wa sọ́dọ̀ ọlọ́run bá wa náà fọlọ́run kó tí a ti kòńgẹ́ mọ́tòrọ̀ àforíjì náà látàyé ní kó tó di pé á kúrò lórí ilẹ̀ yìí lálébà àtàrà bẹ́ẹ̀ báyọ̀ ní ọlọ́run bá pàdé kọ́lọ́run àkọ́bá sàlẹ́kùn gàtìgẹ̀ kọ́ra nàbẹ̀ Muhammad sallallahu ta'ala alayhi wa sallam àwọn nǹkan mẹ́ta tó jẹ́ pé ọ̀kọ̀ọ̀kan rẹ̀ ó tó ní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀kọ̀ọ̀kan rẹ̀ náà tá ni àdúrà àti istighfar àti káfíńdà òde àkọlá làáfíà mẹ́tẹ̀ẹ̀ta la ń pọ̀ sínú ọ̀rọ̀ yìí ká máa bẹ ọlọ́run ká máa wá ọlọ́run aláforíjì lára àdúrà náà ni ká sì jẹ́ kí àjẹ́ ọkàn a fi ń sin náà kó mọ́ eléyìí ó ràn wá lọ́wọ́ púpọ̀ lórí àlámọ̀rí ayé yóò sì jẹ́ sábàbí oore ńlá tó pọ̀ fún wa lọ́jọ́ ìgbéǹde àrèkèyà àná ṣùgbọ́n nígbà tí a ṣàkíyèsí pé àwọn nǹkan wọ̀nyí ó ti ń parẹ́ lọ nínú súnà táná ní ìfilẹ̀ fún wa sallallahu ta'ala alaihi wa sallam àwọn èèyàn ti fi nǹkan míì rọ́pò rẹ̀ ìmọ̀ abẹ ọlọ́run wọ́n pa tì sẹ́yìn wá sí pa súnà kan tì yóò ṣe nǹkan míì nínú kó jẹ́ bíbí àtàbẹ́bọ yóò ti rọ́pò torí pé súnà àwọn èèyàn tọ́lọ́wọ́n bá dá mọ́ wa òun ni kálẹ̀ ń dá àmọ́ ọbẹ̀ ẹni tí ò bá bẹ lọ́ọ̀ yóò bẹ̀ nǹkan míì gẹ́gẹ́ bí ẹ̀sìn náà ẹni tí ò bá sùn náà yóò sìn nǹkan míì tí ẹ̀ bá ti wá fi àlámọ̀rí kan lẹ̀ àlámọ̀rí ẹ̀sìn èyí tí ó mú yàn sórí lọ́dọ̀ ọlọ́run nǹkan míì tí ó lòdì sí tí ó mú aburú míì wá bá ọmọ èèyàn wọ̀nyí àdùbìlá ńlọmọ yóò máa ṣe tọ́pọ̀ ọwọ́ ọmọ èèyàn nígbélẹ̀ lásán ṣùgbọ́n ti rọ́pò dùá òní kí wọ́n àwọn èèyàn gbára léra wọn wọ́n gbára èèyàn gbára léra rẹ̀ àbí kó gbára lẹ́nu kìjì dípò kábẹ́ lọ ẹni ìsìkfàr ká máa wá foríjìn sọ́dọ̀ ọlọ́run a ọmọ èèyàn sì fẹ́ inú rọ́pò kò dàbí ẹni nípa aṣẹ lọ́hùn ìlètà àti bàtẹ àwọn akọ̀tí ọlọ́run lákùn forí jù wọn. níta ọ̀dọ́ mi yẹn ti rọ́pò ẹ̀ nìyẹn ipe ṣe ilé ìwálẹ̀ wa sọ kọ́lọ̀ wa pèlè ẹsẹ̀ ní sẹ́sẹ̀ lélẹ́yìn ni ẹ̀jẹ̀ agbádùn. ẹlẹ́ẹ̀kẹta ni sàlámẹ́tòlá àkìdá káàdì ọkàn tá a fi ń sin lọ́hùn kó mọ́ kó jẹ́ kọ́lọ́hùn gangan la dì sọ́kàn. mo fẹ́ bó jẹ́ pé àwọn èèyàn máa ń ríra wa gẹ́gẹ́ bí ẹni tí ń sin lọ́hùn tó sì ń tẹ̀lé súnà tọ́lọ́ àti tànàbì sallallahu ta'ala alaihi wa sallam ṣùgbọ́n mi yẹn gangan ló lè mà ju ẹlòmíì lọ. bàtà tí wàá mọ̀ bẹ́ẹ̀ ó yẹ ká mọ̀ kọ́ lọ́run wá sí wa lóore nìyẹn tẹ́ẹ̀kan bá sọ pé alùsùnà ni mí tí n bá ṣe bẹ́ẹ̀ ó yẹ kí n mọ̀ pé ó mọ̀ wá tẹ̀ wá yẹ kí n jẹ́ alùsùnà táwọn èèyàn máa ń wí tó táwọn ò sì mọ̀ pé kò sí súnà ń bẹ́ẹ̀ o ọmọ èèyàn gangan yóò mọ̀ bọ́n ṣe rí sàlámọ́tòlá àkìdá ó di dandan kárí àkìdá ò lálàáfíà ti ń bẹ lọ́kàn wa tàbí ń sin lọ́n kó tó di pákó láyé torí báwọn èèyàn bá pé èèyàn kọ́lé èèyàn jẹ́ lọ́dọ̀ ọlọ́run àfi tí èèyàn bá ṣe síwájú ọlọ́run tó bá ti síwájú ó ṣeé ṣe kó rí báwọn èèyàn ṣe rò ó ní dáadáa kódà kì í ṣe gbogbo ẹni tá a ṣe lọ́láboró náà lọ́láboró ńgbà tí ì

ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ló já kàn níbi ọ̀rọ̀ ààrẹ ẹ̀ kàn bẹ́ẹ̀ ní sátú nìta ọlọ́run ní láì ìbò lọ́ọ̀lù jára rẹ̀ sùn ní ẹ̀kọ́ ìlà ìmọ̀dọ́lẹ̀ kí ẹ máa sọ̀rọ̀ burúkú lẹ́nu wípé tí ń ti ta kò lè dáa mọ́ kò lè rọgbọ mọ́ àbẹ́ ẹ̀rí nǹkan ẹ̀rí tọ́lọ́run tó ṣe kẹmọ kígbe ọlọ́run kẹmọ kígbe kẹmọ kígbe ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé ọlọ́run mú wa nínú gbà dípò ká bẹ ọlọ́run làrẹ́kẹ́bù lọ́ọ̀ ìjárọ́ bí súwì ká máa gbólóhùn aburú ká máa wí ká máa wí ká máa ràn mọ́nu bá nìkan ní ẹgbà mi o lágbájá yàn mí jẹ o ẹ bá ní ìsìn báyìí nínú ìgbà wa tá lò yẹn lórí ara wọn wọ́n dìpẹ́ǹdì lórí ìgbà gangan o ké sọ́lọ́ ọba máa ń gbé kọ́lọ́ bá a dá ọba síbẹ̀ ẹni bá ń sin ọlọ́run ọba ní òkè sọ́lọ́ làwọn èèyàn bá sọ pé sẹ́nìkan sáàtù náà fẹsẹ̀ ẹsẹ̀ wa méjèèjì àtúntì ìnàró báyìí lórí ìdúró sáàtì ní parẹ́ tán tó bá jẹ́ pé ogun tá à ń fẹnu pè lọ́lọ́run bá ń sọ pé kó sì máa rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe wíwù náà. ìlẹ́nu sọ pé ogun là á fi yanjú ẹ̀ lọ́lọ́run bá ní àmì mo ti gbà bẹ́ẹ̀ tó sì bẹ̀rẹ̀ náà torí gbogbo ogun náà kọ́ ni pé kí wọ́n ju àdó olóró àbí kí wọ́n yìnbọn bó e je pé a ti wà nínú ogun náà báyìí náà àtikọ́ náà bọ́ là wá ìtọ́mọ èèyàn ti fẹnu pè sẹ́yìn náà nǹkan tó bá yẹ pààrọ̀ ẹ̀ náà ní ti ṣẹlẹ̀ náà nǹkan. èèyàn máa bẹ ọlọ́run ni ẹgbẹ́ tó lọ́run bá sọ pé ẹ̀yin mú mi ní òdodo àyà kan sátù bá kọ́ra ní gbólóhùn kan sátù bá kọ́ra nínú àyà yẹn ni wàkúnú lè náà ti hùsùnà dáadáa ni ẹ máa sọ fáwọn èèyàn o ọlọ́run tún ní wàkúlù kọ́ọ̀lá ń sẹ̀dí ìdá bí sin kìí ṣe bí shin bí sin tí ò lọ́mọ kọ́ọ̀lá ń sẹ̀dí ìdá ọ̀rọ̀ tí a lè tún ní yorùbá náà pẹ̀lú gbólóhùn tó jọ ọ̀rọ̀ tó ṣe déédéé sẹ̀dí ìdá ti fi ọmọ sí ó ti di kan nínú ọlọ́run pa wá láti eléyìí ó ti di ṣèdí ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tó le pẹ̀lú ọmọ mẹ́ta lórí ẹ̀ ìsìgbọ́tọ́ lọ́hùn yẹn ẹ̀rọ lè ní amúnú takò lọ́wọ́ kúlú kọ́ọ́lán sẹ̀dí ìdá ọ̀rọ̀ tó dáa lẹ́yìn ìgbà tó fi mọ́ ní pè wá gbólóhùn àpọ́nlé tó ga jù. tẹ́lá ṣe bẹ́ẹ̀ ìyá gbogbo ìlákún tó nù bàkàn ẹ̀ rà ọ̀nà tẹ́ ẹ̀ bá fẹnu àjálù lọ́tún lósì lókè nílẹ̀ ó ń sẹ́yọ ó ń bá tẹ́gùn rìn láwùjọ bí tá a wà yìí ṣé mọ̀ pé àtẹni tí ń ṣèjọba àtẹni tá ń ṣèjọba lé lórí ẹnìkọ̀ọ̀kan kàn ń rí pé gbàtílẹ̀ sú àwọn àjọ sùn ni gbàtílẹ̀ mọ́ àjọ jí ni ọ̀pọ̀ àǹfààní tá a kàn ní nìyẹn àti pé múmi ní òdodo gbàgbọ́ pé ìgbà tó bá yá náà lọ́wọ́ padà sí ọ̀dọ̀ ọlọ́run àmọ́ kò ságbẹ́lẹ̀ àgbẹ́kẹ̀lé kankan míì lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala nípa tayé kò sí nípa tẹ̀sìn náà ló tún wá ń rí bó ti wá ń rí lọ bó ti rí lọ yìí o kò tún wá sí àkídà tó lálàáfíà mọ́ ayé ni ò sì tòrò pẹ̀lú tọ́mọ èèyàn zọ́hàrà fasádù fìlbárì wàlbáhárì bímọ kásábàt àìdì náà ọlọ́run ní bàjẹ́ hàn lórí ilẹ̀ àti nínú omi nínú bú omi bímọ kásábàt àìdì náà pẹ̀lú tọ́mọ èèyàn fọwọ́ ara wọn fà ọ̀gá ń tẹ́ ọmọ èèyàn sì fọwọ́ fà òtayọ wípé àárọ̀ tó wà ní ìlà wọn lẹ́sìn ọlọ́run ò jámọ̀ kankan mọ́ agbárí ló kù tó ní kálukú ń lò bó ṣe tẹ́nìkọ̀ọ̀kan lọ́rùn ló kù tí ń la yí ẹ̀ kódà tí ó sì fẹ́ kẹ́nìkọ̀ọ̀kan ó kọ́ṣàn òun pé ìtẹ́yìn ṣe yóò dá ó ní torí pé ọlọ́run bá ti sọnù sọ́rọ̀ mi ọmọnà àrò àǹdíkiri fa iná láhùn mà ń ṣàtàndọ́ǹkà ìlú òyìnbó táwọn èèyàn sá lọ ní ìsìn bó ṣe jẹ́ pé rọgbọ tó mà ń ṣàtàndọ́ǹkà ìsẹ̀mí tó léwu nípa tí ń tọ́mọ èèyàn fojú rí ó dẹrùn. ibi tí sẹ́yìn sì nílẹ̀ ń bá débẹ̀ pẹ̀lẹ́sìn tó bá pẹ́ yóò yóò rò tó padà wàláhì láwọn ilẹ̀ sí lọ sí Europe mẹ́yìn sàtàdán kánì kẹsàbà hàn sọmọ bá ti yóò ní ní egypt bẹ́ẹ̀ kátó wá gbọ́dí tó jẹ́ pé kò sí tọ́mọ èèyàn tí ìyà tán kò sí tí wọ́n ti sọ̀rọ̀ àwòdà láyé àti tí wọ́n bá ti ròrò kàn ó ti burú fún wọn ju dábàá lọ jẹran lọ jàwọn ajá lọ gbọ́dọ̀ ti sọ ní sọ́ra àlàárọ̀ àyà one seventy nine ulaika humul an'am àwọn ẹran ni báyìí ẹsẹ̀ ìfisẹ̀ ẹran lẹ̀ hom adọ́lù ó burú fún ọjọ́ ẹran lọ kò láìka hom lè gọ̀ fìlú àwọn wo ni wọ́n tọ́lọ̀ ń bẹ̀rẹ̀ ayé àkàlù pé wàlá kọ́sìdára ana lè jẹ́ hannama kẹfìrọ̀ mí náà làwọn kò lóòmọ̀ láyà fàhún nàbí wọ́n ní làákàyè ṣùgbọ́n kò wúlò wọ́n lójú ṣùgbọ́n kò wúlò wọ́n létí ṣùgbọ́n kò wúlò. ààrẹ wọn bẹ́ẹ̀ o president wọn bẹ́ẹ̀ o àwọn ministers wọn wà bẹ́ẹ̀ o ní àwọn tọ́lọ́ bá ń wúyẹn torí kò sí ìròyìn kankan nípa ọlọ́run bá fún wọn àfi kánsá ṣàyè yìí ìyẹn ni wọ́n fẹ́ náà sì fẹ́yìn post lórí gbogbo ayé ìkílà fẹ́ mú wọn pàpà mọ́ra sí ìwé wákìtì sọ́lá àsìkò hajj ní àsìkò bá ti jẹun bá ti kẹ́bìnrin bá ti wọṣọ ẹnìkan ló máa dictate kóhun rí kánú síra kan wọ́n fẹ́ ìpòsẹ̀ lórí gbogbo ayé ẹ̀yin lé ẹ̀lẹ́ ìṣe ń tọ́lọ̀ ń fẹ́ kínú wọn dùn àsìkò ọgbà yín lójú gbà yín mú pé kí lẹ tún gbé bọ̀ yìí ṣùgbọ́n táwọn ń gbé bọ̀ ẹ gbọ́dọ̀ bá a. ńlọmọ lálẹ́ àná ní àwọn tí ń tọ́ba rí bẹ́ẹ̀ èsì táwa ní ṣe tọ́lọ́run fẹ́ títí nígbà táàbì kú gbogbo tó bá gbà nígbà táwọn èèyàn kan ṣe tọ́lọ́run bọ̀ fẹ́ wọn ò sì tijú a sì jọ ń gbáyé náà ni wọ́n ní ẹ̀yin ò sáyìn pé kọ́kùnrin máa bára wọn sùn ò sáyìn àbí rí bí gbọ́rọ̀ báwọn tí èsè mùsùlùmí náà gbọ́rọ̀ Nàìjíríà yìí àtàwọn míì á fojú rí ìmọ̀ ta ni tẹ́rọ́rìsì ẹ̀dá ní aká ìtọ́lọ́wọ́ wa láti kàtìrà tala alakatakiti náà ti gbé ogun ẹ̀ wá ti ń da yẹ́rù bẹ́ẹ̀ náà ní jáde kìánà rú ibẹ̀ náà ló ti ń bẹ̀rẹ̀ sọ fún mi lánàá wọ́n ti sọ pé ẹni yìí o ẹni tẹ́ ń wò yìí o obìnrin ní tẹ́lẹ̀ o ẹ ní believe láyé tẹ́bi kó bẹ̀ wọ́n ti change ẹ̀ sí ọkùnrin wọ́n ti operation fún wọ́n ti gbé fún gbàgbó míì wọ́n ti gbé gbogbo ohun tó bá yẹ kó change lára ẹ̀ ẹ wo bí wọ́n ti ní táìmù fún láti dà yí àtàlìkà náà rú tó gbogbo ẹ tó bá ti rẹ́dì pé tí wọ́n náà fẹ́ ṣe ni wọ́n ti rẹ́dì láti ṣe fún ìwọ fẹ́ di ẹlòmíràn sọ pé ó ti sú òun kó mọ ẹjọ́ obìnrin ọkùnrin lòún fẹ́ fi parí ayé jàre wọ́n bá sọ pé sàn fún un tá máa sọ fún yín pé ẹni tẹ́ ń wòye obìnrin nígbà kan ẹ̀ níbi lì láyé tá a wà yìí náà yàn má mùsùlùmí. díẹ̀ pé bọ́kùnrin ṣe bí bá ti ń wọra wáyé ló sì padà rí pẹ̀lú orúgbọ̀n àti gbogbo tó bá yẹ kó ní. ní tó bá wù ní wọ́n ní freedom nínú ẹ̀sìn wọ́n kọ́ wa wípé àwọn tí àwọn èèyàn ní àlè ìbára ìyú pé kò sí tí ò tọ́ o tí kọ́ sọ pé nǹkan kan la fẹ́ ṣe ọlọ́run wá fẹ́ nǹkan kan àbọ́lọ̀ bínú sí nǹkan rárá o sí tó kà wọ́n ìyẹn ni wọ́n impose lórí gbogbo ayé ẹni tí ò bá ti ṣe lọ́ta wọn. tí ọlọ́run bá bá ń bẹ lọ́kàn wa in ló sì jẹ́ in tí ó kórìíra bá wa láyé tá a wà yàtọ̀ tó bá dé láyé wà yìí ọkàn mi yóò balẹ̀ kódà tó ṣe pé bìtínà ẹ̀ náà yóò gbé lọ àlìkàmà ọkàn etí ọ̀run ó balẹ̀ tó sóhun sáà mú ìsìláàmù lọ yóò máa rántí pé ọlọ́run bá sọ wà pa ọ́ ńlá wa á ń sọ mùsùlùmù ọjọ́ mùsùlùmí kò láyé tó bá ti ń tẹ̀kì ààrẹ nínú ààrẹ tó mọ̀ sẹ́nìkan àmà àfọlọ́run tó bá rí pé ìsìláàmù wà ń ọkàn yóò sì máa balẹ̀ ìfọkànbalẹ̀ tí mòmìnira gbé kò láyé nìyẹn kò sí bẹ́ẹ̀ fẹ́ẹ́ lómi inú ẹ̀dọ́ náà àfi mọ́mìn ẹ̀ tí èsè mọ́mìn yóò fòyà láyé nígbà tí nǹkan kan ò tí ì le bèlìkà sí ìgbà tí wọ́n á halẹ̀ mọ́ bèlìkà sí ìgbà tí wọ́n á yọ̀bọ̀n sí bèlìkà sí ìgbà tí wọ́n á gba dúkìá ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n sọ pé kì í wọ́n freeze account ẹ̀ láyẹ̀ tí ìjápẹ̀jẹ̀ kan yọjú sí kánsìl ẹ̀rọ ó sì máa bá wàláhì mọ́mìn kò tí ì oúnjẹ jẹ ó wá tẹ́ síbì kan kò rí wọn gbá ó tún lọ bì kan ó ti ń tó bí ọ̀nà méjìlá yóò sì mọ yóò sì mọ alhamdulilayi ala kulli hal alhamdulilayi ala kulli hal àjọ ọlọ́ọ̀bá láti kó wà kò tí ì bọ́ sí náà ni kò ní tara ẹ̀ dìvẹ́lọ́pù àrùn tòró lọ́nà wọ́n sì gbẹ́kẹ̀lé kì í tara ẹ̀ ló dìpẹ́ǹdì lé lórí tàbẹ́nìkan ìfọkànbalẹ̀ ń bẹ fún mọ́mìn ẹ̀ gbọ́dọ̀ náà mi sọ ọ̀sọ́lọ̀ sọ́là nítorí pé ìmú wa látọ̀dọ̀ ara mi ó ní ajàbá ńlẹ̀ amúrí lè mọ́mìn ọ̀rọ̀ mọ́mìn ni mà jẹ́ nǹkan tó mi yẹn gan-an ló ń lámọ̀ ni níbi dáadáa amúrùhù kúlùhù khair gbogbo ọ̀rọ̀ mọ́mìn khair ni hadithu rasul sallallahu ta'ala alaihi wasallam ọ̀rọ̀ anábì mi ọwọ́ àti analysis ẹ̀ ó ní iná sọ̀ bá fi sàrọ̀ tí dáadáa bá tẹlẹ̀ sí ṣákàr yóò dùpẹ́ fọlọ́run pàkánà fẹ́ràn là mẹ́wàá tó di ẹni tó gba oore tó gba oore fún orin wọn aṣọ ọba tó dọ̀rọ̀ tí nira bá tẹlẹ̀ sí sọ́bàrù yóò sì sùúrù yóò sì sùúrù kò ní gbọ̀n fífi kò ní gbọ̀n lẹ́mìí kò ní gbọ̀n lára fàkánà khairan la yóò bá tún jẹ́ oore míì náà fún lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó ń pa àwọn tí èsè bẹ́ẹ̀ inú sọ́tìlẹ̀ mahari ọlọ́run iná ìsànà khuliqa halua alif àti lam ti ń bẹ níbi ìsánù yẹn gbogbo èèyàn tí ń jọ máa dámọ̀ lọ́wọ́ bá kó sínú iná ìsànà khuliqa halua kọ́mọ ó sáti jẹ kó mu kó yọ níkùn kó yọ lẹ́yìn kó yọ ń pàkọ́ lọ́mọ èèyàn mọ̀ khuliqa halua kó máa rọ́ nǹkan mi kó máa kó nǹkan mi. kódà tó bá rí tẹlomi ìkókó mọ́ ẹ dákun báwo ti ń lọ ayé nìsín báwo wọ́n ti ń lọ ayé nìsín sí àyàtà kan kan sọ níjẹta ó ní ló ń bá bí ọmọ kan pé kí ni wọ́n fẹ́ dà ó ní ọmọ yẹn sọ pé gọ́ọ̀nà ó ní straight ó ní kódà kò sọ pé dókítọ̀ tàbí lọ́ọ̀yà olókàn lọ sí gọ́ọ̀nà tí wọ́n ó sọ pé ah, ah. ìwọ ọmọ yìí ó jẹ́ ìdóńtòsí bẹ́ẹ̀ ni ọmọ primary four kan lẹ́nìkan sọ wípé ní tí bóyá ìmọ̀ tó ní tó ń bá jẹ́ sáńtó òun náà sáda kan kankan pé òun ó kówó jẹ tí ọmọ primary four nígbà tí ó ti pẹ́ ọmọ primary four ẹni ẹ̀ sọ pé ẹ̀rọ ọlọ́run ti bá òun iná lọ́rọ̀ sọ yìí iná lè ń sáànà ó lè kọ àlówá adá wọn nídà kó mọ̀ tó kò sí já lè kó fọ́mù èèyàn ẹ̀jẹ̀ ń sọ pé ààrẹ ààrẹ ààrẹ àwọn owó kan parẹ́ lọ́dọ̀ ààrẹ àti NNPC àti kìnnì kan àwọn owó kan tó wá jẹ́ pé gbogbo owó Nàìjíríà pápátá ní káwá pàṣẹ gbogbo Áfíríkà pọ̀ mọ́ kó lè tó torí kò sí Islam lọ́dọ̀ ẹ̀ ẹni tó sì ń sọ fún ipé owó wa lówó ìwó àwọn èèyàn mọ̀tàkín àwọn àmìskínú ọlọ́run tó ẹ̀ká bí ṣe wọ́n láàánú lówó yìí ẹ̀sọ́ bí tó wà mùsùlùmí kọ́lọ́n kó ṣe mùsùlùmí jálẹ̀ kó sáwọn náà mùsùlùmí jálẹ̀ ó nítọ̀ gbogbo ọ̀nà tẹ́ bá sì fẹ́ gbà tẹ́bẹ́ fi hàn léèmọ̀ ẹ̀ lè hàn òdodo léèmọ̀ ọ̀rọ̀ mùsùlùmí nu ó lẹ̀ lè hàn gbogbo tó ń gbé ṣèjọ́ tó ti débì owó oṣù ń ni ẹlọmọ wádìí ẹ kó kọjá AFCC ẹlọmọ tù lọ síbi tẹ́ bá tù lọ sẹ́yìn ó dáàbò bo dúkìá miskin kó mọ̀ ti ṣèwọ́n láàánú torí eléyìí bá wà nípò sẹ́yìn ó dáàbò bo dúkìá miskin kọ́ lọ́wọ́ mọ́ sànú ẹ̀ àwọn èèyàn ń bẹ́ẹ̀ lórí ilẹ̀ ayé anáyíwá ìfọ́lá ó ní láti ọ̀zádù tọ́ ìfà fún mẹ́tò mọ́tì ara ìhákì mọ̀ sọ́rọ̀ ẹni rẹ̀ òní tán náà ló mọ̀ ní táyọ̀ fi tàn aburú tá máa ń ṣe ni pé wọn ò ní jẹ́ wọn rí mú mí wọn ò ní jẹ́ kí wọ́n hàn wọn ò ní jẹ́ sẹ́ wọn yọ aburú táwọn ọ̀tọ́ ọlọ́run bá máa ń ṣe nìyẹn ẹ wọ́n ń pariwo dúdẹ́rin tó wá pa mí lẹ́rìn ẹni tó bá ní káàánú tó bá ní kẹ́dùn wọ́n ń pariwo lọ́tún lọ́sì orí tẹlifíṣàn nínú pépà ni àwọn sáà ń gbìyànjú àti gbógun ti corruption abẹ́ẹ̀rí kan ẹ wọ̀rọ̀ méjì tó takora wọn nǹkan kan bíi twenty billion dollar ó dà wá sí ẹ fẹ́ gbógun ti corruption ẹni tí ó sọ pé káwọ́ akárí o ló bá dẹni ìbáwí ló bá dẹni èébú ẹ gbógun ti corruption subhanallah Inna innal insana khuliqa halu'a ìdá masáhó ṣàrò jàzó wa tábúrú bá tẹ̀lẹ̀ tí wọ́n máa ti gbé kiri ni wá ìdá masáhó lókọ́ ìrò máa nà wa tó bá ní dáadáa yóò dákẹ́ ọlọ́run ní ilà mùsọ̀lì sẹ́kọ̀rọ̀ yìí máa ń dìde ọ́ ilà mùsọ̀lì kí tó wá ti gbọ́ ẹtí kírun tó rẹ́ lókè kiri aláìkí ọlọ́run ilà mùsọ̀lì alẹ́dí náà hùmà aláṣọ láti hí dá ìmú àwọn tí wọ́n mójú tóorun alẹ́dínà húnmá sọ́lá ti ń sa hùn kí é ṣe gbogbo mùsọ̀lín ló kàgbákò àwọn tó jọ pé kò sọ́kàn wọn bí irun wọ́n kàn bá àwọn èèyàn darapọ̀ ni àwọn tó lọ́wọ́ kẹ́ níbi irun ti bí sọ́tù màárìjì bí ilà ilà alùsọ̀lín alẹ́dínà húnmá ará sọ́lá ti da imún sẹ́rí wàlẹ́dínà fi àmúwálìhìm hákùn màálùmù lè sáìlì wàlùmáhù Allah akbar islam ló pèpè fàlàfíà wàláhì sọmọbi láìláì láìláì láìláìwò láfi ń fòrò ara wa síbi ẹjí ká sí islam nígbà tọ́lọ́ ń sọ̀rọ̀ ọ̀run kíkí nítorí ọ̀ràn yẹn nìyẹn tọ́lọ́ máa wọ́n béèrè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan dọ̀rùn kí a mọ̀ síyàn ọ̀bá mu débẹ̀ tí ò rábọ̀ rẹ̀ jẹ́ fọ́lọ́run ó tún wá kùtà ń ara wa wọn ni wà lẹ́yìn náà sí àmọ́ alim hakun ma'alum ọmọ yẹn fi ìsànú ẹ nínú ogún tiẹ̀ kátó wá sọ owó ìjọba subhanallah wàlà hawla wàlà quwwata illa billah múmi ní òdodo mùsùlùmí gidi yóò sànú èèyàn nínú ogún rẹ̀ kátó wá sọ fún wọn fi jẹ kọmíṣánná àbí mínísítà àbí gọ́vnà tí èyí sọ ogún ẹ̀ tẹ́lẹ̀ ìlú wa nílá láti fi ṣèlú tó nínú ogún ẹ̀ yóò ná yóò ná fẹ́ tí ó mọ̀ rí yóò ná yóò fẹ́ ẹ̀ nẹ́tán látara àánú ntọ́ba ń pèpè sí nìyẹn ọ̀lẹ́dẹ́ náà bí àmọ́ wàlú hakun màálùm yóò ní kankan gbèdéke lè sá ẹni fáwọn tí ó máa béèrè tí ó máa tọrọ wàlí maharum látara haram ẹni tó lọ́wọ́ ọba ò ṣe fún ní ntólètò màálùm ọlọ́run ló dáhùn yẹn ló dáhùn ìdábẹ́ wàhálà ó pọ̀ ju ojú wọn rí lọ ọlọ́run fẹ́ ni kì í fa ayé kì í fa ayé tí wọ́n ti tí wọ́n ti kóró òrìtọ̀ lọ́hùn kúrò ní ọpọlọ àwọn èèyàn ní ìsìn pé wàhálà eh, ti ń ṣe ń tayọ kó ti rí nǹkan gbèjì kó ti rí nǹkan gbèsè ayé ló èyí tọ́lọ̀ wọn sọ pé wà ìmọ̀ àrómù ńkọ́ ẹni tó wò fún ní tó tó bọ́lá fẹ́ tún yẹn sí. tá a bá ń wá ọlọ́run bá rárá foríjì ọlọ́run lóun forí jì wá ẹ wà ní ìsì yìí tá a gbà lọ́tọ̀dọ̀ aná sọmọ Malik radiyallahu ta'ala anhu ọlá nàbí sọlọ sọlọ sọ wípé ìwọ máa dámà tó o bá ń bẹ̀ mí tó o sì ń fọkàn tẹ̀ mí wọn ó forí jì ọ́ níbi gbogbo ẹ̀ṣẹ̀ rẹ tí ìsì ní wo tí ó ń tó sẹ̀lẹ́sẹ̀ ó ti ṣe tóbi tó tó o bá ń bẹ̀ mí tó o sì ń fọkàn tẹ̀ Allahu akbar dùá ò ní àmọ́ tí ọba ń bẹ̀ ní tó ọ̀fọ̀kàn tẹ̀mí kò sóore ń bẹ̀ àmọ́ tí ọba ń fọkàn tẹ̀mí tó sì tẹ̀mí kò sóore ń bẹ̀ ìtọ́lọ́ ìtọ́ wà náà àdìgbò gan ẹja sàmúlò tí ọba ń bẹ̀ ní tó ti ń fọkàn tẹ̀mí ọ̀kan nu ìpè kejì wọ́n máa dámà tí ẹsẹ̀ rẹ tó bá débi ànáànà sàmà ibi tójò ti ń sú tọ́jò bá sú àwọn náà mọ́ta bá gbójú sókè àárẹ̀ sí lókè ìyẹn ni pé láti ilẹ̀ ẹ̀wọ̀n yìí mítà tó lè jẹ́

òun náà ni bílẹ̀ ti tó kọ̀rọ́bùl arzi ìdọ́mìl kọ́ bílẹ̀ ti tilẹ̀ gan tá a wà yìí bó ti tó mẹ́lì ìhà ọ̀nà nìkọ́ ríbù mẹ́lì ìhà bílẹ̀ ti fẹ̀ tó náà lọ́ fi fẹ́ lọ́hùn ní nàìjíríà ní saudi ní germany switzerland àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ australia. US UK kò síbi tó dé tó ti sẹ́lọ̀ àbí bí kò rọ́ọ̀bì láàrú nítorí wà náà àdìsí láti láwọn àtẹ́sà ní dúkò rọ́ọ̀bì láàrú di bílẹ̀ ṣe fẹ̀ tó ló ṣe sẹ̀mí tó kàkọ́ọ́yá Allahu Akbar ọlọ́run mọ́tà fàánù rẹ̀ bá wà lọ mọ́tì bínú rẹ̀ mọ́tì dàwà láàmú o tó mọ̀ làkẹ́sà ní ẹni tọ́lọ̀ bẹ́mú jáde hadith kú ti sí mi o. ọ̀rọ̀ ọba sọ ni o fún mọ́nà kẹta ni láti ṣíríkù bí iṣẹ́ ìhá ọwọ́ padà fọ́dọ̀ mi àbẹ́bọ lẹ́rù rẹ nínú nǹkan tó jẹ́ mọ́ra ìkẹ́ ọlọ́run orílẹ̀ àti àforíjì ọlọ́run ọba o àbẹ́bọ lẹ́rù rẹ làtẹ́sù kàbíkù rọ́bì gbogbo tí ti sẹ́ lọ́hùn ba lèmi náà ó làtẹ́tùkà bí kò rọ́ọ̀bì ha mọ́kírọ̀ níbi ọkọ̀ àforíjì pàdé ẹ̀ mọ́jẹ̀mú tó wà ń bẹ̀ ni pé kẹ́rin tí ń túbá yẹn kó mọ́jẹ̀ tí ń fi títúbá ṣeré àtàwẹ́wà tó pé kò sí lọ́kàn ẹ̀ pọ̀hún túbá kò sì banújẹ́ pọ̀hún sẹ́lọ̀ nítorí lè kẹ́lẹ́ nù tó kù tá a fẹ́ kọ́ náà mo ṣe fún wa

tí wọ́n fa burú ńlá ńlá nínú kàbíra kàbíra nínú kàbáyé wọ́n fi ti sọ́dọ̀ anabi dawud alayhisalam wọ́n fi ti sọ́dọ̀ anabi suleiman alayhisalam àti bàbá rẹ̀ anabi dawud wọ́n fi ẹ̀ṣẹ̀ ńlá wọ́n fi ti sọ́dọ̀ àwọn anabi ọlọ́run ibi táwọn ti kàkọyọ tí wọ́n ti fàkọ́ gbọ́nú nìyẹn tó yẹ kí wọ́n tó bá kó ń bẹ̀ kó torí káwọn náà fàyè lẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀pẹ́ ni wọ́n ṣe lọ́dọ̀ àwọn anabi ọlọ́run tí wọ́n sì máa yára túbà tọ́rọ̀ sì máa gbà wọn. náà nínú orin òun ni pé ìsìfà ìmọ̀ ọwọ́lọ́run láforíjì kì í jẹ́ kẹ́sẹ̀ ò sẹ́kù ìmọ̀ pààrẹ tán ni àbí tẹ́yàn bá sagídí pọ́wọ̀n ní bẹ́lọ́n kọ́lọ́n foríjìn Allahu Akbar gbogbo ẹ̀ṣẹ̀ ẹni ọlọ́run foríjì mi máa parẹ́ àbí tẹ́yàn bá sagídí pé òun ò ní bẹ́lọ́n lórí ẹ̀ bóyá kò bóyá tẹ̀ jiyàn pé kì í ṣẹ̀ṣẹ̀ òun ò tẹ̀ gbàgbọ́ òun ò tẹ̀ gbàgbọ́ kẹ́ṣẹ̀ ni nìkan lọ́mọ yẹn lè má bọ̀ ń bẹ̀ níbo la ti rí ẹ̀rí yẹn òun náà ni ọ̀rọ̀ tó lọ́wọ́ bá kọ wípé wà máa yá kúrò dùnú bá ilà lọ ọkọ̀tẹ́ tí máa fọ́jọ́ ìṣẹ́jì ni àkọlọ́hùn wà lámìí fi rú àwọn tí ò fẹsẹ̀ ilẹ̀ gbẹ̀ngbẹ̀n àlàámá lórí tí wọ́n ṣe àwọn eléyìí ń rapọ̀ ìjọ lọ́wọ́ fọ̀hún yà àlàmù táwọn náà sì mọ̀ pàbòrò ni tábà wá fẹ́ bẹ́ lọ́wọ́ àforíjì àwọn fẹ́ wá foríjì àwọn àsìkò kan tún lọ́lá nígbà tá a kírun tán nígbà tá a jí lóru látẹ̀mọ́jú tọ́lọ̀ ń sọ̀rọ̀ nípa àwọn àsìkò yẹn wàlìmùsáfìrí nàbílà sáà àwọn tí wọ́n máa ń sọ pé kọ́lọ̀ ọba ó jọ kó ṣàforíjì fáwọn ní sáàrì wàbìlà sáàrì hùmí ọ̀sẹ́kìrò àwọn àyà yìí ń jẹ́ ká mọ̀ pé àsìkò yẹn lọ ó tún pàtàkì nínú àsìkò tí wọ́n máa ń wà foríjì ọlọ́run wọ́n wá di tó fi wá gbé ogo wa rù báyìí o ẹlòmíì òun nù wa ò fẹ́ ṣe lọ́hùn wọ́n sì mú ṣe kò rò ó lọ́kàn rẹ̀ kò rí ní ṣètì ẹ̀ lọ́kàn ẹ̀ tóun fẹ́ ṣe lọ́hùn wọ́n sì mú pàpamọ́ra ó sì dẹ̀ dín ṣe lọ́hùn ẹlòmíì náà ní sìn tó lọ́wọ́ sòṣèlú ó débẹ̀ tán àti gbégègé rẹ̀ tó wọ́n rí sáì kò tẹ́ ṣe mọ́ gbogbo tán bá sì dìkírètì fún náà ni gbogbo tán bá lóyá náà ni sóye gbogbo owó constituency ó níye tó jẹ́ lẹ́yìn àláwáǹsì tiẹ̀ tó jẹ́tọ̀ lẹ́yìn owó tiẹ̀ tó jẹ́tọ̀ kò function lọ́dọ̀ ara wọn gangan nìkan ló fi ń function gbà tó ní tiẹ̀ ti tẹ́lẹ̀ tàbára fẹ́ bẹ̀ lọ́wọ́n bá tàwọn fẹ́ wá foríjì èyí tó ga jù nínú ẹni gbólóhùn ta kàlẹ̀ kan tánàbí sallallahu alaihi wa sallam ń sọ wípé ká bẹ̀rẹ̀ pẹ̀lú Allahumma anta rabbi ká kọ́kọ́ lọ́hùn

kódà mi ìjọba táyé tí wọ́n sọ pé tọ àwọn kóòtù o ọyẹ tó wájọ́ mẹ́jọ o kóòtù ọyẹ tó wájọ́ mẹ́ẹ̀dógún bájọ́ mẹ́ẹ̀dógún wọ́n sọ pé yẹ́ẹ̀ adájọ́ ọmọ wí ní àbí alàgbà ó ní òun jẹ̀bi ẹ̀sùn yìí ẹjọ́ àbí tó wá kù pé ẹ̀ bá bẹ̀bẹ̀ kádájọ́ wò nígbà tí ẹ̀wọ̀n ọdún tẹ́lẹ̀ bóyá fọwọ́n ẹ̀wọ̀n ọdún mẹ́ta

sẹ́yìn lè ti fa rùn ọ̀gá apáwọ́ náà bá lálá foríjì gbólóhùn tó ga jù bẹ́ẹ̀ nù látọ̀ náà anábì sallallahu ta'ala sallam ẹlòmíì ọ̀rọ̀ wọn báyìí wọ́n dàda ìdákùdà kan lẹ̀ ní ìsìn ẹlòmíì yóò wọn lọ́dọ̀ ìmọ̀ yóò wọn lọ́dọ̀ mọ̀ fásitì nítorí wọn dánwò mọ̀ ní rárá sẹ́ǹsì fárùn lélẹ́yìn irú ẹ̀rí yẹn wọ́n fi jókòó tó bá jẹ́ pípa wọ́n pa tó bá jẹ́ títì mẹ́wọ̀n wọ́n ti mẹ́wọ̀n tó bá ti sọ sọ sọlọ́lọ́ sàrò ní yóò lánàá hàtà bá wá kàn bẹ́ẹ̀ pé tó ń nukim a ti fún àwọn tó láàrin tẹ̀ tó tu ọlọ́ba láforíjì àwọn kọ́ lọ́wọ́ foríjì o àwọn tó wá sọ pé òun ti dáràn yóò ọ̀ràn tó yóò wà lọ́dọ̀ imam yóò wà lọ́dọ̀ pastor. rárá àwọn èsì bẹ́ẹ̀ ìsì islam bá gbé wá ní ẹja tẹ̀lé ẹlòmíì gbọ́dọ̀ pásítọ̀ lọ kódà wọn máa pariwo chọ́ọ̀chì pé ẹ̀dì kan wá jẹ́wọ́ ẹ̀fẹ̀ lónìí o kí wá lè tún ẹ léyìn ìwọ wá lọ lọ́hùn tó ọ̀nà forí jiyàn àbí ìmọ̀ mọ́sálásí lọ́lọ́hùn ti máa forí jiyàn ọ̀nà ẹ̀sẹ̀ tí ẹjẹ ti ń jẹ́wọ́ fún wájú ẹ̀ lọ ẹ̀sẹ̀ tí ẹ̀ tóbi jẹ tó wá bà tó ní jẹ́wọ́ lọ a máa dojúkọ lọ́hùn ni bí ó bá sì jẹ́ pé gbólóhùn yìí la fẹ́ wí astaghfirullaha wa atubu ilayhi kámà pápọ̀ ó dá tọ́gbà nábì mọ́ ṣe bẹ́ẹ̀ sallallahu ta'ala sallam ìní ó jẹ́ pé ahọ́n àtọkàn ó ń ṣiṣẹ́ papọ̀ lórí àti máa wọ́ lọ́wọ́n balọ́lá foríjì tẹwárí tawhid níbi tọ́lọ́wọ́n bá ti sọ wípé tọ́ ọ bá sẹ̀mí ní pẹ̀lú bílẹ̀ ṣe fẹ̀ tó àmọ́ tí wá wá dẹ́rù ẹ̀wò tá a bẹ́ bọ́ ń bẹ̀ wọ́lá ìrìn ńlá ni ò tàwọn ìdùnnú o sàlámọ́túlà àfídànù kọ́kẹ́ èèyàn ní tó dì síbẹ̀ tí ti ń sin ọlọ́run ojúpọ̀nà ẹbọ pọ̀ nítawọ̀ èèyàn gbọ́yé wọn gbọ́yé òmíì tó jẹ́bọ tí wọn ò gbọ́yé wọn ò yé, tó ti jẹ́ ni olùmọ̀ òfin dákẹ́ wípé ẹbọ lélẹyìn ẹbọ pọ̀ pàápàá jùlọ láàrin ibi tọ́lọ́run bá dá wá sí yìí kódà ẹni tó kéwú nǹkan míì tán ti gbé sí wa lọ́pọlọ ó fẹ́ẹ̀ mọ́ kúrò mbẹ̀ tó ti pé yẹn rẹ́rìí inú tẹ́rọ ọlọ́run àti àti súnà nàbì sọlọ́lọ́ ọ̀sára rọ̀sálà tó jẹ́ pé bí ìgbà tó jẹ́ pé a bá ti bímọ sílẹ̀ yorùbá àti káròrìn ńlànà ẹbọ nínú àdìsọ́kàn nínú àdìsọ́kàn gbogbo bí wọ́n bá kọsẹ̀ gbogbo àńlàlà gbogbo oríṣiríṣi ọ̀nà ẹ̀yẹ dún ó ti nítumọ̀ ẹ̀yẹ fò ó ti nítumọ̀ ọ̀rẹ́ nìkan ó kàn rí èèyàn kan sì rí ni ọ̀bá rí mọ́ ó nítumọ̀ àwọn ìwọ̀ ti pọ̀ tó sọ wọ́n dẹlẹ́bọ tí èsè ìwọ̀ tó wá látinú kìtáàbù ọlọ́run títà alukọ̀rán kẹrin inú fi dífíkọ́ọ̀tì fún yàn láti yege níbi ìparí ọ̀rọ̀ yìí tó màlàkáyẹ́ta ní ọwọ́ padà sọ́dọ̀ èmi ọlọ́run látú ṣíríkù bí ṣe àwà bẹ́bọ lérù rẹ rárá aláwọ̀ ó dífíkọ́ọ̀tì o àmọ́ wallahi ìfúnmọ́bí láìláì láìláì láhù orin ńlá bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run gbogbo tó bá gbà ní exist nínú ọkàn a lè pẹbọ rẹ a lè máa ṣe wá àti ká lè máa bẹ lọ́n kẹbọ parẹ́ ni àmọ́ máa dáàmú lè pẹbọ rẹ tọ́lọ́ dáhùn ẹlẹ́bọ ẹgbẹ́ tọ́lọ́ sọ pé ní sọ́ọ̀tìlì àtàwọn àyè míì wà á nà mìnà mùsùlùmù náà wà mìnà kọ́ọ̀tì tún fámẹ́n asìlámù fáwùlà ìkàtà hàrà òrọ́ṣàdá وأما القاسطون فكانوا لجهنم حطبا الله أكبر wà nà mínà mùsùlùmù sọ fún wa pé mùsùlùmí ń bẹnu wa o wà mínà kọ́ọ̀sìtù ọlọ́kàn líle tí òní ṣe islam káyọ̀ òbí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ẹ̀wà ara wọn tí wọ́n wá rọ́nà ọlọ́run tí wọ́n sì ń bẹ lójú rẹ̀ tí wọ́n ń rìn àwọn nìyẹn o wà á mọ̀ ní ọ̀sì tù náà ẹ wá wà wọn lọ́kàn líle tí wọ́n fàkánù li jahannama àpọ̀ba àwọn wá ní igi ìtì àti igi ìjà jahannama o tí ó máa jẹ́ ìkó náà ìkó iná yẹn àlìkọ̀ọ̀sì tù ọlọ́ni bóyá tó rà tùtàgádùn ní níbẹ̀rẹ̀ rẹ̀ هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن الله بما تعملون بصير الله وعلى فمنكم كافر كافرين بأنه كنت ما جاء تايو بيتان يوم يزيد تايو بيتان òbí ní sáwọn ẹlẹ́bọ àwọn ọ̀tọ́ nítorí ká ní ó lèyálíkà man hálàkà àmbáyìnà wàyáhìá man háyà àmbáyìnà kẹni tí ó parun lè mọ̀ yí pé òun ló ń select òun ló ń jù ìparun kìí ṣe káwọn èèyàn ní òsọ̀rọ̀ ọlọ́run torí pé yóò dọ̀ràn lórí ẹni tó mọ̀rọ̀ tí ò sọ kẹni tó bẹ́ parun lè mọ̀ pé òun ti gbọ́ orí pé kò dáa bọ̀ orí ẹ̀ lòun kù lé àwọn èèyàn ti sọ bẹ́ẹ̀ mo ṣe tẹ́rìjámọ̀ fún àfa alárúbáwá kan mẹ́sàlásì kan nìbàdàn wọ́n sọ̀rọ̀ ó tó bí wákàtí kan àbọ̀ lórí ìdúró báyìí náà la dúró òun wí òun ṣe sí èmi tú sí òbá fáwọn èèyàn bí wọ́n sọ pé wàhádà wà ala nabina Muhammad wà ala alihi wà sàhálì wà sàlám níparí àti kúrò tó ṣe sẹ́ẹ̀pù mọ́sálásí tó ń jáde lọ báyìí kò tí ìdé láti mọ́sálásí ní ti sọ́hun ní ti sọ́hun orí táwọn làwọn wáyìí ẹ tó ṣe wá sí òfin kò mẹ́wàá e tí wọ́n wọn wọ́n pé mo ní subhanallah àmọ́ ẹni tó lólùmọ̀ ẹni tó lọ ní ó kẹ́kọ̀ọ́ sọ́nà yóò sáàtù yóò ìlà àrọ́jà ilẹ̀ ìhìn o kẹlẹ̀ wàá jábọ̀ fáwọn ọjọ́ ẹ̀yìn náà o ńgbà tẹ́yìn náà bá dé padà yẹn pé kẹ́mọ̀ tẹ́wà sí nìyẹn làálà òun yàgbàrú maybe they take care they may take care of themselves kò ní jẹ́ pé wọn gbọ́dọ̀ ọlọ́run bá àgbogbo jẹ́ torí pé nígbà míì náà tàbá tó wà sí mi lóòótọ́ ẹni ọlọ́run bá mi bẹ̀rẹ̀ àwùjọ tí ó fẹ́ Allahu Akbar iṣẹ́ yìí ń sọ yàwó tí gbọ́rí o àwọn ò mọ̀ pé ẹ̀sìn lélẹ̀ ìyàwó mọ̀ pé léyìí ò bẹ́sẹ̀ mu àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ ara tí ò ẹ̀ka jákè mu ntáwọn èèyàn fi ń sọ fún ànábì ọlọ́run bá pé àwọn fẹ́ kọ́ gbé mọ̀lẹ́kà kọ́ gbé jìbìlì wá kọ́ gbọ́lọ́ kọ́lọ́ yọjú ọ̀rọ̀ pé ọlọ́run bá ẹnìkan ní orí láyé níkọ́ ara jẹ́ kọ́lọ́ yọjú wálímọ̀lá sọ́tìlì sọ́rọ̀ ni wálímọ̀lá ikátú kọ̀bí ìlà kí mọ̀lẹ́kà tẹ́ rántí ọ̀nà dúró ti báyìí kí wọ́n sọ pé àwọn làwọn rọ̀ orí ayà kan nínú sọ́tìlì ẹ̀lẹ́sọ̀rọ̀ sọ́rọ̀ 17 ìgbà yẹn làwọn tó lè ṣe bí wọ́n bá ti ń bẹ̀rẹ̀ mójísà kan tí a fi hàn wọ́n tọ́lọ̀ fi lélẹ̀ bí a bí ọ̀rà fún mi sọ́ọ̀lì ní bóyá oríṣiríṣi àwọn nǹkan bóyá bí ọ̀tùpá pín sí méjì lọ́jọ́ ayé àlẹ́mì sọ́nà àti sekútù àkan lórí ilé wọ́n rí wọ́n kojú ara wọn rí tí wọ́n bá ti ń bèèrè mújísà tí wọ́n rí àbí wọn ò bèèrè ọlọ́run fi hàn wọ́n ní àwọn ayé ọlọ́run ọkàn wọn sì máa le sí dípò kí wọ́n gbọ́ ọlọ́run bá gbọ́ lọ́lọ́run sọ pé wà á nà mí nà muslimun wà mí nà kọ́ sì tù fàmìlì asìlámà fàwùláyẹ̀kà tàhárà rọ́ṣẹ̀dà níparí ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan náà láti padà sí gbogbo ọ̀nà ni wọ́n ń gbà tẹ́sìn ọlọ́ọ̀tún ní jẹ́sìn lórí ilẹ̀ wọn ń ná bàbá ńlá owó wọ́n sì ń tẹ́sìn wàláhì ó tẹ wàá yà mí lẹ́nu ọmọ ìyá wa ń sọ fún mi lánàá pé àwọn èèyàn ń bẹ ní Amẹ́ríkà tó jọ́ ọmọ ọbẹ̀ àtàwọn àlejò tí ń bẹ ń tó jẹ́ pé irun kan tóbi báyìí ni ṣòkòtò ní sùsáàkì ni ìtẹ́ẹ̀lẹ̀ lórí ìpéyàn kan tẹ̀lé múra bẹ́ẹ̀ mọ́ lamẹ́ríkà ó sì ṣẹlẹ̀ táwọn èèyàn gbé bẹ́ẹ̀ súnà ọlọ́run súnà tó bá jẹ́ tọlọ́run súnà tó lọ́ọ̀rẹ̀ fìlárù fìlkọ́rù ọlọ́run sọ náà yàtọ̀ ní wà láńṣà jídà ní súnà ti láì tàbílà àwa ń fẹ́ pàápàá jùlọ tá a bá ń bẹ lọ́wọ́n ọba generally ká máa bẹ lọ́wọ́n ọba specifically fàlámà rí orílẹ̀-èdè yìí ẹ̀yin má bá wọn conclude yìí sí pé àbí kó dàrú náà la sọ lẹ́ẹ̀kan láì hébù lọ́ọ̀lù gbára rẹ̀ sùn nínú ẹ̀kọ́ yìí pébi tó dé ibòlì dáa mọ́ àwọn ti bàjẹ́ ara ẹ má sọ bẹ́ẹ̀ súnà tọ́lọ́ ní ẹja tẹ̀lé o ọ̀kan nìyẹn ìyẹn dàbí communicate ẹlẹ́ẹ̀kejì ẹja máa sin ọlọ́run ẹjẹ́ a máa jẹra wa ń pa láti sin lọ́hùn tọkàntọkàn ẹlẹ́ẹ̀kẹta ẹjẹ́ ká máa pe ọlọ́hùn duwawu alukunut ẹni tó bá dáná pílà kí ẹjọ́ máa ké ẹjẹ́ a máa ké tá a bá ń kírun ọ̀ràn yẹn náà ká máa ké torí bá anábì sọlọ sọlá ń gbọ́dọ̀ jẹ́ pé kì í lọ pátápátá ní gbogbo gbèsè ayé rẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀sọ fún wa pé yíńdà nàwáàzì pílà àfìgbò rògbòdìyàn ìlú òtòrò ìmọ̀ kí alukunut bọ́wà ní ìlú wa tẹ̀rí nìsín ṣé kìí ṣe ìlú làásìgbò ṣé kìí ṣe ìlú rògbòdìyàn ṣé kìí ṣe ìlú tí ó tò àsìkò tí ọ̀tá máa kí àlùkò ní tùmí ní jàmáà àti ní ọlọ́dẹ kọ̀ọ̀kan ẹnọ́jà wa béèrè ìdí náà ẹjẹ́ a máa béèrè àlẹ́ àáfíà tó gbé fìtínà ọlọ́run ní ẹ̀páyà rẹ̀ o fìtínà ti yẹ pé látòsí bá ń nà lẹ́dínà dọ́là àwọn omi kún kọ́ pọ̀ ìgbà tó ń tí ò ní mọ lórí àwọn tó dáràn nìkan tí ẹ bá wá ń béèrè pé ó tó gẹ́ mọ́ ọlọ́run lè mọ́ gbọ́ mọ́ ọ lè mọ́ dáhùn mọ́ ṣé bọ́ mẹ̀yàn ló fẹnu ara ẹ̀ pé àmọ́ títí náà ti wà ibi tó jó dé ibi tí náà jó dé kọ́lọ̀ bá wa pa nínú kọ̀míníkè ẹ̀yẹn pé nínú sọ́mọ́rì wa òun náà ni pé tá a bá ń ka dùwà wà lìkùnúùtù ẹ̀jẹ̀ á máa rántí ká máa fi kún eléyìí kìí ṣèpè dùá òní àbí ká sọ pé èpè torí pé èpè náà ń bẹ lára dùá ó ní bíyàn ṣe ń sẹ́ni àbí òye táwọn sọ pé dùá ò lè ṣàdúrà fún dùá wà lá ṣépè ní lépè èpè lórí ta ni àwọn tó sọ pé kọ́ńtì yóò ṣàdàrú ni ogun là ń ṣàjà à ń ṣàbàjẹ́ ni àdúrà tí wọ́n ní pé ọlọ́run kó ọlọ́run kó gbé wọn ṣubú ọlọ́run kó dètò wọn rú àwọn àdúrà tó dànù àwọn tó sọ pé àwọn ẹni ọlọ́run bọ̀ ní rínú mi ò ní lálàáfíà lórí ilẹ̀ tó àwọn màsàkínú ọlọ́run bá náà sì ráyé gbé pẹ̀lú rọrùn àwọn lágbára wọ́n sì lówó wọ́n sì lẹ́nu gbogbo ọ̀nà tí wọ́n ti máa gbọ́ ìròyìn gbọ́ làdárè

ọ̀ràn yẹn ni ká máa bẹ ọlọ́run ọba lórí bọ́lọ́run ọba ò sí ní jẹ́ káwọn eléyìí orí mú mi kọ́lọ́run ó fòró wọn allahumma zalzalihim wadamirihum waj'al da'irata alayhim a máa bẹ lọ́wọ́ pé allahumma inna najaluka fi nuhurihim ọlọ́run ọba wọ̀ lọ́ ìwọ gẹ́gẹ́ náà kọ́ wà lé wọn láyà dùá ẹ má wàá jẹ́ káwọn náà jẹ́ kan náà àwọn alábòsí o nítorí pé kìí ṣe lágbájá là ń ronú kàn tàbí ṣàdúrà yẹn gbogbo ẹni tó bá jẹ́ alábòsí la pé o yóò sì mọ yóò mọ yóò mọ báǹkì lórí gbogbo ẹni tó bá jẹ́ alábòsí ńlábòsí ò fi dá o látàdó lè máa nà ìdáàmà kóhun tàmọ́kọ́tàdìrọ̀ fàzọ́lẹ́mù yàrá jẹun okòó bá àhó ìlànà dámi látọ́dún lè máa nà má bá wọn sàbò sí ìdáàmà kún tàmùkọ̀sádìrọ̀ tí ọba rí chance yẹ o lè jẹ̀tọ́ wọn mọ́lẹ̀ o lè sọ pé kí wọ́n lọ pa wọ́n tí ròyìn kankan ò ní gbé tó yẹ pé kú wọn làwọn èèyàn sì gbọ́ ó lágbára ẹ̀ but ìdáàmà kún tàmùkọ̀sádìrọ̀ fàdólímù la fàdólímù yàrá jẹ́ òkú bá wú ìlànà ẹnìkan ò ní ṣerú ẹ̀ yóò rí páyé òun dàrú kótókó láyé yóò rí pé ibi tó ń lọ dé sí òní dáa ọlọ́run hàn ń lé ìmọ̀ tayọ ìmọ̀ tó hàn àwọn èèyàn lórí ilẹ̀ wọ́n ìbọ́ wọ́n ìbọ́ lọ́wọ́ ọlọ́run ìbá àsojú ẹni tẹ́sàbò sí fún ìbá àmọ́ sojú wọn tàbá ń sọ pé ọlọ́run gbógun ta lábò sí ọlọ́run hàn wọ́n lé ìmọ̀ ọlọ́run bá sẹ́wọn léegun ẹ̀yìn mọ́jọ wọn lágbára mọ́jọ wọn rí múmi fòró wọn mọ́jọ wọn rójú mọ́jọ wọn ráyè àti kí wọn náà mọ́ sàbò sí bọ́rọ̀ ọlọ́run bá ṣe rí nìyẹn àlàáfíà lọ́lọ́run bá ràn láti fi jí sí gbogbo gbogbo àgbáńlá ayé tí bá ń bẹ lọ́run bá ìmọ̀ bẹ lọ́rin gbogbo tó jẹ kálá fáwọn èèyàn gbogbo sẹ́yà àlàáfíà bẹ́ẹ̀ làwọn kùlà fáwọn ṣìdún lẹ́yìn rẹ̀ ọwọ́ yà àwọn èèyàn lẹ́nu pé abóòlù yóò dé ṣèjọba tó yẹ pé kò ní kó wá aráàlú mi àbí kò ní kó pamọ́ kò ní kó lọ lóyìnbó nígbà tí ó bá jẹ́ pé kò sí ìsìlámù lára wọn tí ẹ bá jẹ́ mùsùlùmí àásìdì rẹ̀ lónìí kókó dàtà èèyàn ń nà kàsí kó fọwọ́ rẹ̀ mú pé ẹ̀yìn ti gbọ̀ tó báyìí sẹ́sìn náà lẹ́sìn débi eléyìí tó fi jẹ́ kó oṣù yìí nìkan lẹ́ná àárínrú wọn bọ̀tbọ̀ níjọba ó ti dọ́wọ́ wọn kò ó sì kẹsù ní jẹ́ pé wọ́n ń ṣe dúkìá yẹn lófò wọ́n fi sàánú ẹni tí ò ràn kàn pọ́n ti tẹ̀lé ráàánú ọlọ́run ló wọn sábàbí dáadáa ìdí náà dábí ń ti gbé tàbí kíkọ̀járe pẹ́tọ̀ ìsìláàmù ní ẹsẹ́ o ìsìláàmù ẹjá ṣe o gbogbo challenges ọ̀pọ̀ wípé kí ọmọ rẹ̀ ẹ̀sìn ọlọ́run bá ṣe kí ọmọ má sì lè dúró sí kí ó sì máa sá kíjo kíjo kíjo ká máa sọ pé àwọn aláburú mùsùlùmí ni wọ́n lórí ìwé ìròyìn nínú rédíò nínú tẹlifíṣàn Boko Haram Islamic State Boko Haram Islamic State ara tọ́lọ́ ti hàn wọ́n lé mọ̀ nìyẹn tó gbé wọn àlè ìkúrùfẹ̀ lálẹ́ nínú Islam ẹ̀ ń dayé rú ẹ̀ ń sìnà mọ́ mùsùlùmí ọlọ́run bábò sí ẹ̀ńdá ayérú ẹ̀sìn náà máa mùsùlùmí sóye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti mọ ẹni tó bá ti jẹ́jọba tó bá ti jẹ́jọba tayé tí ò ní tọ́ lọ́wọ́n ọba lọ́kàn kò sọ́nà táwọn ò lè gbà fi rúù àwọn júù kò sẹ́nìkan tí àwọn òbílíìfù sẹ́nìkan exist láyé gẹ́gẹ́ bí ọmọ èèyàn kò sí táwọn ò fọmọ aráyé ṣe ẹwà ogun tó ń gbé káàkiri àgbáńlá yìí nìyí pé àǹfààní kan tí bá ń bẹ lọ́dọ̀ yín ó ká wà ń bẹ ní àwọn ilé ìlú bá máa ti fẹ́ tẹ́ ẹ̀ bá sì gbà lẹ́rọ ẹgbà ti pa ìlú ogun táwọn ojú ń gbé káàkiri ayé nìyí gbogbo òdú tó ẹ̀sọ́ pé ó lékòó lékòó lẹ̀ lábáwá yìí níbo ló kù sí mọ́ tí òjò máa máa mú àwọn tó nìkan wọn lọ àwọn bàbá tí ẹ bá sànú ọlọ́run ọba àti amẹ́ríkà lọ́bí ọ̀sà òdìyà tí ẹ bá sànú ọlọ́run ló fi sẹ́kù fún ọtọ́ ń jẹ ìjẹ́ bá fẹ́ ni wọ́n kó lọ. àmórí ilé ọlọ́run ọba tí ẹ bá nàbí ìṣe sọ sọ̀rọ̀ sọ́dàm láti ìgbà tó ti wà láyé ipe inú nǹkan tọ́lọ́run ọba gbà fún mi ó ní mo bẹ lọ́ọ̀kan mẹ́ta ó fún mi méjì ó sì sọ pé ọ̀kan ọ̀rọ̀ ti parí lórí ẹ̀ mọ́ bẹ̀ mímọ́ má jẹ́ wọn rọrọ̀ ju àlìhùmọ̀ mi lọ gbogbo àti ń gbáyé táyọ̀ ti tán má jẹ́ wọn rọrọ̀ ju àlìhùmọ̀ mi lọ mùsùlùmí ni ọjọ́ olówó jù bí ó tẹ̀rí táyọ̀ ti tán nù ìyẹn ti parí kọ́kàn mọ́ gbógun wá bẹ̀ pé a kò góòlù yín lọ a kò epo yín lọ a kò àǹfààní yín lọ olókù pẹ̀lú agídí má jẹ́ wọn lè pa wọn tán láyé tí wọn fi ní rí ìsìlámù mi ṣe mọ́ ọlọ́ọ̀ni mo ti gbà tí wọ́n bá pa wọ́n ní Afghanistan àwọn yóò sì mọ̀ tẹ̀sí lọ kódà lamẹ́ríkà náà la sọ́sọ́ ìgbésì àwọn yóò sì tún mọ̀ ṣe tún náà bẹ̀. níbi tí wọ́n ti ń gbógun jàgbá ńlá ayé sẹ́ ní sùsáàkì ni èyàn sì lè wọ tòkòtò tó bẹ̀ẹ̀ kan kókó sẹ̀mí ní Nàìjíríà wọ́n sì ń wọ èyí tó dé láti eh, ojúgun lamẹ́ríkà sẹ́ẹ̀rí tóbi Ọlọ́run mo wọlé ẹ̀kọ́ kan ní London lọ́sọ́njọ́ òní náà àwọn ọmọbìnrin wọ́n lo kìmọ́ọ̀rù délẹ̀ gbogbo ọmọ tó wà ní classroom secondary school and bóyá nursery and bóyá primary school dá gbogbo wọn náà ló pìmọ̀ ní UK ẹlẹ́ẹ̀kẹta tó ní mọ́bẹ̀ mímọ́ torí pé kíni ìdákọ̀dẹ́sọ amọ́rán ìdàkọ́dọ̀ lọ́wọ́ amọ́rán àmúdọ́ tọ́lọ̀ bá ti parí nǹkan kan ó ti parí ètò lórí ẹ̀nu oníkẹ́ máa hàn ayé lè mà ẹ̀yìn tẹ́ka yẹn lẹ́nu mọ́ ànádìí kẹ́ ma má hàn yín lè mọ̀ rárá ọlọ́run ní ẹ hàn yín lè mọ̀ ẹ sì kéta tara yín ẹ dààmú ara yín eléyìí ni wọ́n ń ṣẹlẹ̀ nísìnyí àmọ́ kì í ṣe wípé nítorí kálẹ̀ wá jókòó pé àgbà tó ti jẹ́ pé yìí nù ajẹ́ pé yọ àdálùkù rárá kì í ṣe bẹ́ẹ̀ torí ó lè má jẹ́ kàn tí ó hàn mùsùlùmí lè mà kí gbìyànjú kí níbi bá àlè jẹ́ kan nù wọn ibẹ̀ ìtẹ́lẹ̀ yìí kù sínú àbẹ̀lẹ̀ ọba sọ̀rọ̀ àwọn tààlà kó islam kó sọ̀rọ̀ ọlọ́run kó jẹ́ àlè dúró sísun lórí ẹ̀ kó jẹ́ ká lè jèrè lára tàlìkì àmọ́ wa allahumma inza al-islam wal muslimin allahumma inza al-islam wa adilla shirka wal mushrikin wa dammir a'dana a'daka a'da' ad-din اللهم اجعل الدار عليهم من هذه الدار اللهم اجعل أمتنا آمنين في هذه البلاد وبلاد مسلمة قاتبة يا رب العالمين يا ذا الجلال والإكرام إنك على كل شيء قدير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. الله تعالى واذكروا على نعمه وآلائه